lóun fẹ́ payé rẹ tàbí ọfẹ́ ránṣẹ́ sí ẹnìkan ọlọ́kanu méjì mi. wọ́n wá bẹ̀rẹ̀ sí wọ́n bẹ̀rẹ̀ sí gbogbo àyíká ayé torí ibi tọ́lọ́hún fáwọn dé àlìjẹ̀nu India láàrin ìṣẹ́jú mélòó kan nísìnyí yóò dé Nàìjíríà wọ́n wá rí àwọn wọ́n rójìṣẹ́ náà sàlám tí ń lídìí àwọn sàábé nírun àṣùbà níwájú kaaba. nítorí dáwà lálẹ́ yìí lamma qama abdullahi yad'uhu kadu yakununa alayhi libada ẹrú ọlọ́run níbi nínú àwọn sàábí lẹ́yìn rẹ̀ wọ́n wá ń dà lọ wọ́n ń tẹ̀lé wọ́n ń dà lọ ní ìta kàtẹ́ẹ̀tì kalẹ̀ bí automation ni wọ́n ti wá bẹ̀rẹ̀ sí wọ́n bá sì jẹ́wọ́ báwọn sì jẹ́ àá olùhíyà ilayya annahu istama'a nafarun min al-jinni qalu inna sami'na qur'anan ajaba yahdi ila ar-rushdi fa'amanna bihi wa lan nushrika bi rabbina ahada. mo ní ẹ́ mo ní bẹ́ẹ̀ ni lọ́ka sọ́tù jìnnà gbogbo ntẹ́yìn ó fi mọ̀nà ó ti parí sínú Quran gbogbo ntẹ́yìn ó fi ṣìnà òjíṣẹ́ náà sàn islam ti ṣàlàyé rẹ̀ torí ká má bàa ṣìnà. mo ní bẹ́ẹ̀ ni tó o bá ti gba Muhammad sallallahu alayhi wa sallam nìkan gbọ́ ìgbésẹ̀ ayé rẹ̀ ti tòrò torí pé kí ni gbogbo ntọ́ yẹ kó o ṣe ó ti ṣàlàyé rẹ̀ ntí ọ̀ yẹ kó o ṣe ó ti ṣàlàyé rẹ̀ sallallahu alayhi wa sallam bọ́rọ̀ rẹ̀ ṣe jẹ́ ni wípé ọlọ́run ọba ṣẹ́ẹ̀tì exam ó wá fún un ṣáńsà ó ní bí mo ṣe fẹ́ kẹ́ ẹ̀ dákọ ni ẹni tó bá wù tó bá fẹ́ fẹ́ ni tó bá wù sí nígbàdàn sallallahu alaihi wasallam ọlọ́run fi pé ní rahmatan lil alamin ìkẹ́ ni mo fi ṣe fún gbogbo ẹ̀dá. ẹranko ó ń gbádùn nùbúwa rẹ̀ látara yóò pé kí ni bá ṣe tírìtì ẹranko káàfin ní fara ó kọ́ wa kò sí ní tí ọkọ̀ wa tán sallallahu alayhi wa sallam ọlọ́run ọba fi sọ yìí pé ah man ata rasul faqad ata Allah ẹni tó bá tẹ̀lé ó ti tẹ̀lé wọn ọlọ́run ọba in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhibbukum Allah tẹ́ ẹ bá fẹ́ kọ́ ọlọ́run ọba fẹ́ràn yín ẹ tẹ̀lé ọlọ́run ọ fẹ́ràn yín báyìí lọ́mọ ya ẹ̀ ọkàn rẹ̀ wá balẹ̀ pé alihamudulilayi mo ní sọfálì jẹ̀mú bẹ́ẹ̀ ní pé n ta sọnù tọ́ba wa ní kò ní bẹ́ẹ̀ oníkẹ́ búra oníkẹ́ búra tọ́ba jẹ́ pé ìwọ lọ wà nídìí rọ kọ́lọ́wọ́n pa ọ̀nà kò sí wọ́n bẹ̀rù tọ́lọ́wọ́n pa ọ̀nà. kò sí bẹ́ẹ̀ Islam jáde. sí nǹkan kan tẹ́nìkan lè fi bọ́ nìkan lójú ẹni tó bá ń jẹ́ kí wọ́n bò ń lójú wàláhì kò wá mọ̀ ní. kò wá sí ìmà tí ìmà kóyàn yọ nínú ewu kọ́lọ̀ lọ́hù kọ́lọ̀ rọ̀ṣúlù kọ́lọ̀ sàhábà. ọlọ́run ọba sọ báyìí òjíṣẹ́ náà sàn sílám tu báyìí àwọn sàbí ń wúlò báyìí tó bá ti jẹ lẹ́yìn èyí orí wú ló fi jẹ́ gbogbo ògbà kò sí tí ó yẹ kéèyàn máa dunnú lé lórí torí pé ọlọ́run ṣe mí mùsùlùmí. na. wa alla yaghayyira al-munkara bi munkari. àyíwá àfàbùrú àyífi àyífi yọ àbúrú kù ọ̀fẹ́ tún ọ̀fẹ́ àbúrú lọ́fẹ́ kọ̀ ọ̀tún wa má burú mi tó burú jù báyẹn lọ ọ̀tún wa mú wa kí lọ́la wọn bá sọ ó ní odò. إلى سبيل ربك وني بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن وني Jesus Christ ọmọ Ọlọ́run ọba ni wọn ní wọn mọ náà ọmọ Ọlọ́run ló ná àyà rẹ ló fẹ́ tún ọmọ ojú ọmọ ọhún sínú o ti fọ́ lójú ṣírìkù nù pọnbélé pọnbélé orí kò bímọ kí ló sọ. ọ̀dọ̀ wọ́n kọ́ rahman wọlé rẹ̀ wọ́n ní subhanahu lọ́kọ̀dé yìí tún ṣe ẹn ìdá ọ̀rọ̀ tó burú jáì ni tẹ̀bá ló bímọ. a gbọ́dọ̀ fi aburú wọn aburú. ìjọba iṣẹ́ ìbàjẹ́ wọn náà fẹ́ sàkó àkókò náà kí wọ́n bá pa mí wọ́n pa mí. ìtumọ̀ rẹ̀ nù fìtọ́ ni fìtọ́ mo ti jáde náà bẹ́ẹ̀ la pa mí ẹ pa mí. oríṣiríṣi wọn àwọn pé wọ́n ti gbowó fún un ní ó dẹ̀ lè jẹ́ pé kó o tó jáde ńlẹ̀ ọ̀jẹ̀ wọn àárọ̀ wọ́n ti pínwó fún wọn ni kò jẹun àárọ̀ kó ń lé o èyàn ẹ ṣe ìlólòdì ìmánì ìlólòdì ìmánì ìmánì tí ò lẹ́sẹ̀ lè yẹn ṣe òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣẹ náà fi sọ yìí pé àyè sọ pé gbogbo ọmọdé kó dé ọmọ kọ́ndíṣàn tí ọba ọ ọmọ kọ́ndíṣàn tí ọba ọ àìṣe bẹ́ẹ̀ ajẹ́ ọlọ́run ọba ni wọ́n ò nìkan náà ló lè mú wọn so ẹ̀jẹ̀ àgbẹ̀ sí kó bá a so wọn mọ́lẹ̀ nǹkan kan ṣoṣo tá a lè ṣe nu a máa bá wọn sọ ẹ ẹ ọlọ́run ọba ni wọ́n yóò hàzìrì kún mu lọ́hùn nafsa ọlọ́run ọba olóhùn kìlọ̀ ara rẹ̀ fún yín o àwọn kan ti ṣerú eléyìí ọlọ́run mú wọn o akufarukun khairun min ulaikum amlakum bara'atu mina zubur ṣé ìṣàyàkókò nàkìtì ọ̀dà àjù tàwọn ẹni síwájú lọ ní gbogbo ìṣàyàkókò nàkì orí burúkú ni àbẹ kíra kọ́ọ́lẹ̀ nínú tíra yìí pé ọlọ́run ò ní mú ẹ̀yìn fún tiyín là istifam nkari kò lè rí bẹ́ẹ̀ ọlọ́run ìsàlábòsì tó o bá ti gbéwọ̀ tó ṣe khiyanat al gbogbo ẹni tọ́ ọ bá jẹ́ ọlọ́run ó mọ̀ ló fi jẹ́ pé ó ṣe gbogbo àwọn eléyìí léèwọ̀ ànábì ọlọ́run ọba kan ò lè ṣe. torí kò sí ẹni ire tó tó wọn àwọn ẹni ọlọ́run tó tó wọn náà. wa alla yu'addi taghyir hadha al-munkar ila akbar minhu. kọ́mọ́ wàá jẹ́ pé aburú tọ́ lọ fẹ́ yí padà yí aburú padà wọn ó tún wá di aburú míì tó burú ju ntọ́ fẹ́ yí padà lọ. èèyàn gbọ́dọ̀ ṣọ́ra ló fi jẹ́ pé ah, ọlọ́run rà nìyẹn bẹ́ẹ̀ ni kam min muridul khayr la yusibu àmọ́ yẹn tó fẹ́ sí dáadáa tí ò ní rí dáadáa sí àtàníyàn àti ntòǹsì ọgbọ́dọ̀ tẹ̀lé ju ọ̀nà Islam ń ṣe náà sọ pé àlọ́gáyà tubarriru alwasila ah the end justify the means la at the means o at the end wọ́n wà gbọ́dọ̀ wà justify nínú Islam gbogbo ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ìlànà tó lọ́wọ́ bá gbé kalẹ̀ tó o bá ní ah ẹ eh, à ń pa wọn tẹ à ń pa kéésì sí dáadáa yìí fún àǹfààní gbogbo wa náà bẹ́ẹ̀ ni bó o lọ́rùn wọn bá sì ní àṣẹ téèyàn bá ṣe lọ́nà tó lọ́wọ́ bọ̀ tí o ràn ọ́ ọlọ́run ọ sọ pé ìyẹn máa ń sẹ́ kìí tijú ẹ̀dá kìí tijú ẹ̀dá torí pé kí ni ẹ̀sìn ó lágbára ju gbogbo nǹkan lọ ó lágbára ju gbogbo àwọn ànábì ọlọ́run ọba lọ ó lágbára ju gbogbo àwọn màláíkà lọ. kí ló sọ ó ní iṣẹ́ lọ́sọ̀ọ́sọ̀ ó ní wọ́lẹ̀ wúlẹ̀ àǹtàbàtìnáàkà. لقد كدت تركن إليه شيئا قليلا قل إذا لعذقناك ضيق الحياة وضيق الممات ثم لا تجد من دوننا وليا ولا نصير أتجد من دوننا وليا ولا نصير في ì في sì pé àti fẹsẹ̀ rẹ múlẹ̀ ò lè ṣìyàn láéláé bí tó o bá lè ṣe kẹrẹ ọwọ́ dáǹsì sí ti wọn pa ojú ọ̀nà tá a ní kó rìn ọ̀pá tì í àbáforú ayé mọ́ ọ àbáforú ọ̀run náà mọ́ ọ ọ̀wá ní rí alágbọ̀ràn lù kankan òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà náà nìkan ló ní èyí ní àárín gbogbo àwọn ànábì ọlọ́run ọba ọlọ́run ọba ti kó tán lórí ewu kó tó wá ṣàlàyé ìkẹ́ rẹ̀ lé lórí fún un ó lè possible àwọn àlejò ló kù wọ́n ti ṣe tán ẹ máa rò nítorí ṣe yóò rí bẹ́ẹ̀ ọ̀dọ̀ yìí ṣe náà sọ̀rọ̀ fún ara so àti kọ ọ̀yọ́ náà ìlànà fọ́gbẹ́bù aléyìí ọ̀dọ́ ìkẹ́ ọlọ́run ọba lé ọgbọ̀ngbọ̀n sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. so ló fi jẹ́ pé tó o bá ní o ṣe àmórí bọ́ lójú ọ̀nà bó ṣe ṣe nǹkan wàláyé wúlá ni ó lè máa wo ń tọ́ fẹ́ ṣe yí pé a ah, ìtara islam ọgbà tara nìkan ìnàlẹ́ islam bari un min kulli mutahammis ama wa min kulli ghali mari li annahu dini wusta wala adab. kìí ṣe fanatism tàbí gbọ́n náà rárá sá. èèyàn islam rárá islam ò ní kankan ṣe islam ẹ̀sìn wọn tún wọn sí ní bóòlélẹ́yìn gbogbo ń tọ́ bá ṣe láti fi wá ojú rẹ ọlọ́run ọba àti wá ládàá látọ̀dọ̀ rẹ ni ọ̀wá ní ojú rẹ rẹ ò rí ládàá àfi tí o ṣe ṣe nǹkan kọjọ bójìṣẹ́ náà sàrásà náà ṣe gbé wa tọ́lọ́run fi rọ̀ àlọ́run náà. ويؤمنون بأن خيرية هذه الأمة باقية بهذه الشعيرة بهذه الشعيرة المباركة. نعم. àwọn ẹni rẹ àkọ́kọ́ wọ́n nígbàgbọ́ sí wípé ìjẹ́ dáadáa jùlọ tí umma islam jíjẹ́ dáadáa jù gbogbo àwọn umma yòókù lọ ó ìfẹsẹ̀ múlẹ̀ títí dijọ́ gbèndé àlìkíyàmà kí ni tó dálé lórí ó dálé lórí símbò yìí síndúgbò wípé agbọ́lọ́hún ọba gbọ́ àwa ò ṣe báwọn yòókù ṣe ń ṣe alójú ọ̀nà wa ọ̀yọ́ ni wa ajíṣe bí ọ̀yọ́ láàrin àwọn òṣèlú yìí bá bẹ́ẹ̀ ní kankan a máa pàṣẹ pé ká ṣe dáadáa ni torí ìṣe dáadáa ni ò ní jẹ́ kí ilẹ̀ ó bàjẹ́ à dẹ̀ máa ń kọ̀ bàjẹ́ torí Allah subhanahu wa ta'ala wọ́n ní wala tusilu fil ardi ba'da islahiha ọlọ́run bá ti parí ilẹ̀ ní dáadáa fún ilé ayé wa ní dáadáa ẹ gbọ́dọ̀ bàjẹ́ náà. وأنها من من أعظم شعائر الإسلام والدين نعم àti pé ìmá pàṣẹ dáadáa àti ìmá kọ̀bàjẹ́ tó dá lórí ìgbàgbọ́ tá a ní sí ọba adéta Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bó jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ti pa á láṣẹ rẹ̀ ó ní àmì tó gbọ̀ngbọ̀n jù fún Islam àti ẹ̀sìn yìí kí ni ọba oúnjẹ nínú nílẹ̀ yorùbá ìyá kí ni ọba ọbẹ̀ rẹ̀ ẹ kò sí kí ni wọ́n máa ń pè kéèyàn wá kó sebẹ̀ séyàn ṣe jẹ láì láì lọ́bẹ̀ là kọ́ wá sebẹ̀ kọ́ má fi iyọ̀ sí kọ́ má fi nǹkan kan sí ṣé ọbẹ̀ yẹn ó ṣe jẹ ńgbọ̀ ọbẹ̀ ò ṣeé jẹ ṣéyìn ò ṣeé jẹ kí ni wàá ṣẹlẹ̀ sáwọn èèyàn ńgbà tí ọba tí wọn bá ló ń jẹjẹ mọ́ wọn kú tọ́kù bá kú bá ti pààyàn pààyàn pààyàn tí ó padà sí náà ni ó kú náà ni. oúnjẹ Islam tó jẹ́ pé tí ọba rí jẹ Islam ó kú ó ní amúrú bil ma'ruf wa nahy anil munkar ẹ máa pààyàn sódodo. So ẹ máa kọ̀ bàjẹ́ tó bá ti di pé gbogbo àwọn èèyàn mọ̀dodo mọ́ ìbàjẹ́ ni wọ́n sàn sí kí ni ọ̀sẹ̀lẹ̀ ẹ̀sìn ó dojúrú ẹ̀sìn ò ní sí mbẹ́ ọbẹ̀ rẹ̀ téèyàn fi jẹ́ tí ọba sí mbẹ́ kò lè ṣe é jẹ òní kí ni alẹ́ ẹ̀lẹ́. ẹ̀sìn náà fẹ́. ìmọ̀ òdodo ìmọ̀ àǹfààní Allah sọ báyìí ìtọ́pọ̀ aláṣẹ òjíṣẹ́ náà sàlàyé rẹ̀ báyìí àwọn sàábé mú lò báyìí àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n gbẹ̀sìn wá fún wa ẹ̀sìn Islam yàtọ̀ sí gbogbo ẹ̀sìn yòókù kí ló fi yàtọ̀ nǹkan báyìí ni mo ṣe tá ń kọ́ ọ bẹ́ẹ̀ kí ló dé tó fi ṣe ọlọ́run pàṣẹ rẹ̀ bóòlù jíṣẹ́ náà sàásìláà ṣe ṣe báyìí ló ṣe ṣe kí lẹ́ẹ̀ rí wọ́n ní lágbájá sọ pé lágbájá sọ pé lágbájá sọ pé ó fi dọ́dọ̀ rẹ̀ a tún wá pọ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ wò ẹni tí wọ́n lọ sọ̀hún irú èèyàn wo ni Islam nìkan ló ní ilé àwọn sọ pé al-isnad mina ad-din wala wala isnad laqala man sha ma sha. níbo ló ti rélé ànẹ́lẹ́kà ádá látara ẹ̀sìn lára ẹ̀sìn ni bí ìbá ṣèyún ìbéèrè ń kàtọ́ pinpin ibi táwọn èèyàn ti mú ọ̀rọ̀ wá olúkálùkù ọkàn máa sọ ntọ́ba wò ni ṣebí ntọ́pa àwọn tí wọ́n ṣáájú wa ntọ́pa wọn rùn olúkálùkù ọ̀sọ̀ tiẹ̀ àmọ̀ yàtọ̀ láàrin ọ̀rọ̀ ànábì wọn èyí tọ́lọ̀ ń sọ èyí tànábì wọn sọ èyí táwọn náà tì bò ló fi wá di pé ni ó di fake book ṣùgbọ́n tí wọ́n ń kọ́ alukurani ni kò sọ́wọ́ màmá ń bẹ̀ sọ̀rọ̀ àlọ́ sọ̀rọ̀ ọlọ́run ọba tó ń sọ wípé láti ìgbà tá a ti sọ títí tẹ dọ́dọ̀ rẹ̀ tí wọ́n fi jíṣẹ́ fún màláìka ń fọ́lù rẹ̀ bọ̀ ni wọ́n ń ṣọ́ bọ̀ tẹ dọ́dọ̀ rẹ̀ èyí nìkan òun gangan fún ara rẹ̀ àwa bẹ̀rẹ̀ sí ṣọ́hún náà kí ló sọ wọ́n ní wàlẹ̀ òtàkọ́ wàlẹ̀ àlẹ́ yìí náà bá dọ̀la àkọ̀wé subhanallah n tá sọ. So, tọ́ba la sọ ni ah. àbá fa àbá fa isan ọrù rẹ̀ àbá fa tó sallallahu alaihi wa sallam kò lè sọ èyí sèyàn bẹ́ẹ̀ ọlọ́run ọ̀dà bẹ́ẹ̀ ọlọ́run ọba ti dá tán kó tó fi sẹ́ paríparí ràn agbọ́n rẹ̀ ti lómi inú kójú tó rọ̀ ó kọ tí wọ́n sọ kí o tẹ̀ tó di pé wọ́n sọ wáyù kalẹ̀ fún o ní kíni al-amin ẹni tá a lè fọkàn tán tán sallallahu alayhi wa sallam. Kùránì wà lọ́tọ̀ àlàyé hadisi wà lọ́tọ̀ ọ̀rọ̀ àwọn sàbí wà lọ́tọ̀ ọ̀rọ̀ àwọn àfa wà lọ́tọ̀ tá a fa bá sọ̀rọ̀ tí ọba bá mu àdánù sàbí bá sọ̀rọ̀ sàgbọ́yé rẹ̀ ni àbí ó fi tì sọ́rọ̀ òjíṣẹ́ náà sàṣàlà with due respect rọ̀díàlà àánú àgbẹ̀sẹ̀gbẹ̀ kan. ṣùgbọ́n òjíṣẹ́ náà sàṣàlà ń lọ sọ ọ́ dẹ̀ fi mú ọ́ fẹsẹ̀ múlẹ̀ à láyé ní tí kò á nílò àwọ̀ in huwa ila wahyu yuha tó o bá dànù o dorí ire ni ẹni tó dorí ire ni kí ni ó ṣe o ti mórí ibú Islam nìkan ló léyìn tí a bá ń jà fatafata ẹ inú ni bí ni ni hasada envy ni àwọn èèyàn ni wọ́n ní ìmọ̀nà lọ́wọ́ báyìí táwa ta ló ní kí a má wàá sórí ibu kọ́lọ́ má jà sórí ibu náà. wọ́n sábà bí hifzi jama'ati ìmọ̀ pàṣẹ ńtọ́ da ìmọ̀ kọ̀bàjẹ́hùn ó ní tọ́lọ́hún ọba fi ṣọ́wọ́ mọ̀ yìí tí òfin ní dojú rẹ̀. وأن الأمر بالمعروف والنهي عن المنكر والنهي عن المنكر من أوجب الواجبات على هذه الأمة نعم àti pé ìmọ̀ pàṣẹ dáadáa ẹ̀jẹ̀ àṣẹ dáadáa o kí ni dáadáa ẹjẹ́ á pa òfin ọlọ́run ọba mọ́ o ẹjẹ́ á sákò nídìí tí ọlọ́run ọba ṣe léèwọ̀ fún wa o ìmọ̀ pàṣẹ báyìí òun ni tó jẹ́ ọ̀ràn àyàn jù nínú àwọn ọ̀ràn àyàn tọ́lọ́run ọba gbélé ọmọ yìí ló lórí náà kullun. kullun ala hasabi taqatihi wal maslaha mu'tabaratun fi dhalik. náà gbogbo olúkálukú tó bá ti jẹ́ pé ó pera rẹ̀ ní mùsùlùmí òun dí wọn àmọ́ tó bá ní ọ gbọ́dọ̀ mú eléyìí lò àsìkò òrun tó àsìkò òrun ti tó baálé ọ̀sọ̀ fún àwọn aráàlú rẹ̀ ó ní wàá múra alẹ́ kẹ́bi sọ́lá واستدر عليها بعض رلاشة نوكيكي وحصول لريرك ọkùnrin tẹ̀tẹ̀ lé ọ lórí olúkálukú tó o bá mọ̀ tó o bá ti rẹ́ni tí ń pa yapa sí ọ gbọ́dọ̀ pe àkíyèsí rẹ̀ padà ntọ́ o bá mọ̀ ọ gbọ́dọ̀ ṣàlàyé rẹ̀ fẹ́ tí o mọ̀ táwọn èèyàn ọba ṣe dáadáa lórí ntọ́ o mọ̀ ẹ̀rí rè ó pàkíyèsí wọn sí ọ dákẹ́ ọjọ́ àfa ọjọ́ mọ̀ọ́kẹ́ ó dín wọn ntọ́ o wọn. àmánà ni tó o gbọ́dọ̀ discharge torí wípé kíni Allah subhanahu wa ta'ala sọ báyìí wípé. قال الله تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله أيو أيو سعدي رضي الله عنه pẹ̀lú ẹni tọ́jọ́ lórí gbogbo wa òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. walladhina taba'uhum bi ihsan àtàwọn tí wọ́n tẹ̀lé ojú kan náà àwọn sàbẹ̀ ní ti dáadáa gbogbo yín o tẹ̀ ń pera yín ní mùsùlùmí ẹ̀yin jẹ́ ìjọ tó dáa jù láyé àṣàyàn ní. ọkùnrin jẹ́ kí lè ọlọ́run fà yín yọ ni láti tọ́ gbogbo ẹ̀dá sọ́nà ẹ̀yin ò gbọ́dọ̀ ṣe bíi tiwọn. Ah, tí mùsùlùmí bá sọ pé ah, rárá o ó ṣe wù ú ó ṣe tí ò ṣe bọ́lọ́hún ọba ṣe làálẹ̀ tó fi oúnjẹ ṣẹlẹ́sì làásìlám kí ló ń sọ òun ti bọ́kùn kò lọ kí ni ó ṣẹlẹ̀ sí wàláhì yóò ṣiṣẹ́ kò ní rojú ṣojú kò ní gbádùn kò ní tẹ̀rín ó ti kó ó ti kó tiẹ̀ torí pé kí ni àmánà tó gbangban ó ti ó ti junú kí ló àmánà àkọ́kọ́ ìgbàgbọ́ nínú ọba adẹ́dà yìí pé ń bẹ ọjà yìí ń bọ̀ wàá tú á padà lè ba àṣà gbogbo pòsíṣẹ̀ tá a wà àṣà ṣe gbé kò sí mbẹ àti pamọ́ ni gbogbo ẹ̀ lọ́ba ìní ọ̀kan wọn nínú àwọn umara wọ́n fẹ́ jáde láyé ó dẹ́ gbìyànjú gan gbogbo àwọn èèyàn yọjú sí wọ́n yìn ó ṣe dáadáa ó ṣe dáadáa ó ṣe dáadáa ẹnìkan tí ò tí ì sọ̀rọ̀ kò jẹ́ kọ́kàn rẹ̀ balẹ̀ táà ní Abdullahi ibn Umar radiyallahu anhu. Abu Abdulrahman ó ti sọ̀rọ̀ ó ní hmm, wọ́n yìn ọ̀pọ̀ òṣèkì ní báṣibá ṣe bí iṣẹ́ rẹ̀ ni. ibi tó o bá kù sí ni kí wọ́n máa wò torí òun ti ń lè ba ní ìsìn ọ́sà káńtì. ó ṣe àkáǹtì ó ṣe àkáǹtì àwọn ẹni rẹ tí a bá ti bọ́ kò àwọn wo ni wọ́n máa ń fa àmọ́ra àwọn àfáà tí wọ́n máa rán wọn létí ikú kí ni kí ni kí ni ikú kí ni ń bẹ lẹ́yìn rẹ̀ kí ni wọ̀. wọ́n ní Sayyidina Uthman radiyallahu anhu kì í banú jẹ́ sí pé èèyàn kú bí ìgbà tí wọ́n bá fẹ́ gbé e sínú sàárè wọ́n òun gbọ́ tó jíṣẹ́ náà sàásánà sọ pé gáréèjì àkọ́kọ́ ni tíbi ìbá ti yanjú ètí ń bẹ lẹ́yìn rẹ̀ ó yanjú títí bá kan ètí ń bẹ lẹ́yìn rẹ̀ ó kàn jù lé lọ. bóòlù sísè tọ́jẹ́ pé ọba tó mọ ọkàn rẹ tó mọ̀ ní tó ṣiṣẹ́ àwọn géèmù tó ta láyé ń báyìí ó lè ó ó lè ó lè fi nǹkan kan pamọ́ fún ọtí lè bá torí pé kí ni kí wọ́n lè bá a fi dúró déédéé wípé a orí ara àwọn làwọn fẹ́ ṣọ́ káwọn bá jìyà níjọ́ gbèdé àlìkíyàmù wọn ò ní rántí anybody wọn ò ní rántí anybody wọn ní ìsìnkọ́ tó o bá rí i pé àwọn èèyàn ń dun kò tí wọ́n ń jẹ tí wọ́n fẹ́ jẹ ń bẹ̀ ni wọ́n á ta ipò ìmọ̀ọ́mùsẹ̀. bọ́lá wọn bá ṣe ròyìn pé ká pèrò tó ọgọ́rọ̀ tí wọ́n lé àwọn fẹ́ jẹ mọ́ádé lórí ìjọ gbà ń bẹ̀ so ha o ti torí ọlọ́run ọba tọ́ba dẹ̀ ti di wípé ń ta òye ká ṣe fọ́ọ̀mù à ń ṣe láti fi wá tilé ayé ni ọlọ́run ọba ó mú yẹpẹrẹ bá àwùjọ. Allah subhanahu wa ta'ala sọ pé ẹ̀yin mùsùlùmí ẹ̀yin olùgbàgbọ́ òdodo àfààní yọ ni fún gbogbo ẹ̀dá ukhrijat linnas umma yìí afayọ fún gbogbo ẹ̀dá ni ta'muruna bil ma'ruf yóò máa pàṣẹ dáadáa ojú ọ̀nà ọlọ́run bá ní báyìí lélẹ̀ báyìí lélẹ̀ àgbọ̀dọ̀ ṣẹlẹ̀ wa tanhawna 'anil munkar wọ́n máa kọ́ bàjẹ́ wa tu'minuna billah onípẹ́ àwa lè máa wò pé ah, àyà Quran tó wá ń sọ pé yá Bani Israel ẹ̀yin ọmọ Bani Israel àfúnyín lọ́lá lérí gbogbo ẹ̀dá sí kò wá tako eléyìí bẹ́ẹ̀ kò tako àfún lórí gbogbo ẹ̀dá lásìkò wọn ní àsìkò tiwọn kó tó di kó jìṣẹ́ muhammad sallallahu alayhi wa sallam jáde wa ìgbà tó wá jáde wa á wọ́n ti sọ yìí tọ́lọ́mù ọba fún wọn wọ́n ti sọnù látara pé kí ni wọn ò tẹ̀lé àsọ̀ọ́lẹ̀ àwọn ànábì wọn. وقال النبي صلى الله عليه وسلم òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam wá ṣe àlàyé sí tí ó fi hàn wá wípé gbogbo wa o ìwọ wípé ká pàṣẹ dáadáa ká gbìyànjú ṣe gba àwọn èèyàn níyànjú dáadáa ká dẹ́kọ̀ bàjẹ́ ó pọn dandan lé wa lórí gbogbo ìgbà ká dẹ̀ nígbàgbọ́ sí ọba adẹ́dà gbogbo ìgbà ọ̀ràn yẹn ní fún wa kí ló ń ṣe náà sàn sàn sọ. man ra'a minkum munkara falyughayyirhu biyadihi. ẹnikẹ́ni tí ó bá rí ìbàjẹ́ aburú kó fọwọ́ rẹ̀ yí padà pẹ̀lú àwọn májẹ̀mú tá a kà síwájú ó ní mà lórí rẹ̀ ó mọ̀ wípé a ìbàjẹ́ yìí ti ṣẹlẹ̀ ọkọ̀ wa jẹ́ kì í ṣe wípé látara kó fẹ́ ṣe tó tún burú jù báyẹn ló tún á ṣẹlẹ̀ sí gbogbo àwọn nǹkan tó wà nílẹ̀ òkè tó ti pé ọ̀dùnyọ̀rọ̀ yìí rò yé di kó fọwọ́ ara rẹ̀ mú kú. fa ilam yastati. fabilisani. tí ọba kapa kápá fún un láti ṣe léyìí fabilisani kò gbọdọ̀ dákẹ́ kò gbọdọ̀ dákẹ́ aburú rẹ o aburú rẹ o ká pariwo ìlú ìjẹ́ ọ̀kan níbi tó jẹ́ pé kò sí tí ó ṣẹlẹ̀ tí ìlú yọ̀ọ́ dákẹ́ ṣùgbọ́n kí ni ibi tá a sọ sínú àlọ́mọ. wọ́n lẹ́nìkan wọ́n ka ẹran ìyàn mọ́ lọ́wọ́ tó ń pin ó ń sọ ara abẹ́ bíríjì wọ́n ní Clifford Oji, àbí bẹ́ẹ̀ kọ́ wà láàrin táwọn èèyàn pa ń jọ nígbà yàn lárúkọ tí wọ́n bá ṣe mú báyìí pẹ̀lú gbogbo ẹ́síbìtì tí wọ́n rí lọ́wọ́ rẹ̀ yìí kí wọ́n lọ pa ni ìta àgbọ̀mọ̀ náà nù nígbà tó di wípé wọ́n ń rí fóònù nọ́mbà àwọn èèyàn jàǹkànjàǹkàn lọ́wọ́ rẹ̀ bí tá rí màá. wọ́n lẹ́nìkan dá ṣọ́ọ̀tì lẹ̀ yóò mú iná yọ́dẹ̀ sá sí àwọn ọmọlẹ́yìn rẹ̀ tó bá accuse báyìí yọ́dẹ̀ sá sí yọ́dẹ̀ pa lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ló ló ń jẹ́ king àbí nǹkan wọ́n mú lọ mímú lọ tá a mú lọ tí wọ́n mú lọ ńlá gbọ́ kí ló ṣẹlẹ̀ wọ́n ní bí ọba òun ní ṣe ń ṣe ní prison tí wọ́n fi sí àwọn èèyàn jàǹkà ni wọ́n mú wá ni wọ́n wá wá. ọwọ́ adi wípé òkúkú jẹ́ wọn lọ òun ó di òun ó wọ́n bá ti dàbá wọn lọ síbẹ̀. aráàlú ọ̀gbọ́dọ̀ sọ yí pé torí pé tí wọ́n bá kúkú sọ fún wọn òkú sí ní sọ́sẹ̀lẹ̀ kọ́ wa la a máa pariwo náà ni. ó ṣe ìwọ tiẹ̀ ó pè wọ tiẹ̀ ìwọ tiẹ̀ ó pè mo sọ pé ah bàbá kúkú sọ kò sí ní tí ó ṣẹlẹ̀ rárá máa sọ láti fi wojú rí ọlọ́run bọ̀ torí pé kí ni àìsàn ọkàn ẹ ẹ ìwọ tiẹ̀ níbẹ̀ ìpín tiẹ̀ níbẹ̀ ó ti fẹ́ bàjẹ́ nù má bàa pín tiẹ̀ bẹ̀ jẹ́ sọ aburú tó bá ṣẹlẹ̀ sọ tó o bá lágbára láti kọ́ di kọ́ di tó o bá wà lágbára àti sọ̀rọ̀ látara wípé tó o bá sọ̀rọ̀ o lè làkú lọ. tó o bá lọ sọ̀rọ̀ o lè làkú lọ kò dẹ̀ sí tẹ̀dá kórìíra bí kíni bí kú. wọ́n máa gbọ́ ah mo bá mo sọ̀rọ̀ nítorí àyè ṣe pẹ́pẹ́ ń fúru mi ti ń tọ́lọ́ bá ti dọ̀rọ̀ kú ó níbi tí yé má nìyẹn mọ́ àwọn kan ò gbọdọ̀ dákẹ́. imaamu sunna imaamu ahmed rahimu allah rahmatu wa sa nígbà tí ó dákẹ́ tí wọ́n fi sí ẹ̀wọ̀n tí wọ́n wọ́n fẹ́ kó sọ̀rọ̀ tí ó dá wa lálẹ́ ó ní tí mo bá sọ̀rọ̀ tó yapa sí ní tí ọlọ́run ọba fi mójìṣẹ́ náà sọ̀rọ̀ àrọ̀ tí ẹ rí gbogbo àwọn mílíọ̀nù yìí wọ́n sọnù látara mi ta ni ó wà á bẹ̀rù rẹ̀ bẹ́ẹ̀ ni eré ṣe máa rori àwọn kan gbọ́dọ̀ dákẹ́. fọyín lẹ́mi yẹ sẹ́tẹ́ fàbẹ̀ kọ́lùmí. tí ọba tún wá lè ṣèyún náà wípé kó sọ̀rọ̀ kó fa ọkọ̀ kọ́ o ṣùgbọ́n fífọkàn kọ́ yẹn o. wọ́dà àlùkò àdó àfọ̀n ìmọ̀ èyí ò lọ lẹ́jù nínú gbàgbọ́ mùsùlùmí èso tó mùsùlùmí máa jáde tàtọ́ bá rí bàjẹ́ yìí máa kọ pé là eléyìí sàrẹ̀ tí ọba kọ̀ yọ gbalẹ̀ tọ́ba dẹ̀ gbalẹ̀ yóò borí òdodo àwọn èèyàn ò ní mọ̀ òdodo mọ́ orí burúkú ńlá dẹ̀ ntẹ̀ wá ń sá fún téèyàn bá lóun sá fún fìtínà kò ní sòdodo àìsòdodo gan fìtínà ni ó ti kó sínú ṣáàlá àdìkẹ́rí ibi ni a fi wọ̀ sí pẹ̀lú gọ́lọ́ba a máa tẹ̀síwájú lọ lórí tíra wa tán ka alwajiz fi akéde sọlọ́sọ́lì alùsùnà wà jama'a a wà ní abala ìmọ̀ pàṣẹ dáadáa nísìn àti ìmọ̀ ṣe dáadáa ìmọ̀ pàṣẹ dáadáa àti ìmọ̀ sáfún ìbàjẹ́ àti ìmọ̀ kọ ìbàjẹ́ náà kí Allah subhanahu wa ta'ala kó máa fi òdodo hàn gbogbo ìgbà gẹ́gẹ́ bí òdodo kó dẹ̀ mọ̀ fún wa ní agbára àti tẹ̀lé òdodo gbogbo ní tí bá ṣòdodo kò ló kọ méjì yọrọ ni kọ́lọ́wọ́n bá kó fún wa lágbára àti yẹra fún kó dẹ̀ máa kó fún wa kó máa fún wa rí gẹ́gẹ́ bí irọ́ kó dẹ̀ fún wa lágbára àti yẹra fún gbogbo bó bá ṣe dojúrú tó kọ́lọ́wọ́n má dojú tìrọ̀ àgbọ̀yé tó yẹn jù ọ̀rọ̀ tó yanjú ìṣesí tó fẹsẹ̀ múlẹ̀ tí ó ṣe kún dé tí ọlọ́run bá fi wọ́n jíṣẹ́ náà sọ̀rọ̀ àlàsọ́lá ń dáwọn ẹni rẹ̀ àkókò ṣiṣẹ́ kọ́lọ́run bá ó fi kẹ́ wa àti ọlọ́run bá bá wọn sàn wọn tí wọ́n bá ṣe lẹ́sẹ̀ ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ àdìkàmà kọ́lọ́run bá kó máa yọ wá lẹ̀ subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم في العالمين انك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام كنوت نوازن. كنوت wípé tí nǹkan bá ṣẹlẹ̀ wípé ká fi sá kígbàjarè ní bá ọlọ́run ọba nígbà tá a bá dìde lórí rúkú ni kì í ṣe ká tó lọ sí rúkú ahọ́n gbé mi ní last week mo fẹ́ sọ pé ká tó nígbà bá dìde kú ní rúkú ni mo wá sọ pé nígbà tá a bá ká tó lọ sí rúkú ni naam ẹ dákun ká bá ká bá ṣe correction yẹn kọ́ ló ń ṣe àgbà. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وآله وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته a fi ọpẹ́ fún ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala tó tún kọ àkójọpọ̀ aláàárọ̀ yìí láti fi wá ìtọ́sọ́nà bí a ṣe máa ní àlékún nínú gbàgbọ́ wa àti ìṣesí wa tí ó fi bá ti tí ọlọ́run ọba fi ní ńlá Muhammad sallallahu alayhi wa sallam kí alẹ́ bàbá wọlé ọlá kábà wọlé ọlá ní gbangba ọjọ́ gbẹ̀ndàlì kíámù àníyàn wa yìí àti èròǹgbà wa yìí kí ọlọ́run bá mọ̀sá bá mọ̀ ṣe fún aláyé ń bí àti ní gbangba ọjọ́ ìgbẹ́ndẹ̀ àlùkìyàmù. a jíròrò lórí àsìkò tíra méjì tá a fẹ́ máa kà ní ọ̀sẹ̀ tó kọjá ìyẹn adabul mufrad àti thalathatul usul. a fẹ́ fẹnu rẹ̀ gún sí pé sọ́pùtù tẹ́lẹ̀ bọ̀tí nígbà tá a tún wá wo àwọn nǹkan kan a ó pé nítorí tí máa dáa jù òun náà ni wípé ká fi sí yawmal ahad tá a máa ń wá náà yẹn ọjọ́rú èní bọ̀tí ní tá máa ṣe ni wípé halkọ ti normal halkọ á bẹ̀rẹ̀ láago mẹ́jọ tá a máa ń bẹ̀rẹ̀ bàtí a bá fi parí níbi aago mẹ́wàá a wá bẹ̀rẹ̀ tírà wa a kà wọ bí eleven thirty lọ sí twelve inshallah al so that uh, tàbí halkọ normal halkọ tàbá bẹ̀rẹ̀ ní eight o'clock ní aago mẹ́jọ a bá wọ bí nine thirty so a bẹ̀rẹ̀ tírà wa ní kíkà láti nǹkan bí nine thirty a bá wọ eleven inshallah al tí àti awò wípé ó máa ṣe ní rọrùn nìyẹn tá a bá ní ká bẹ̀rẹ̀ rẹ̀ ní àárọ̀ ká fi ọmọ ẹ̀yìn ya wá sí àárọ̀ kó tó di pa bẹ̀rẹ̀ main halkọ ọgọ́rọ̀ àtọ́jú ọmọlé àtọ́jú ọkọ àṣègbè àṣàwò ó lè má mú rọrùn wípé kí a rí wípé kí ẹsẹ̀ pé sí. Si, ibi nígbà tí aago mẹ́jọ yẹn bá máa lò la fi wá wò pé ìgbà tó jẹ́ pé ńgbà tí à ń fi ṣe halkọ ní mọ́ṣáláṣí ṣíta lẹ́yìn àṣùbà náà la máa ń bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ so àgbàtà débí náà la ṣe bí ẹ̀ ń chẹ́ǹjẹ̀ a ó pé a máa bẹ̀rẹ̀ lẹ́ bẹ̀rẹ̀ lẹ́yìn àṣùbà yẹn ẹ̀yìn àṣùbà yẹn a máa wọ bíi seven níbí fún main halkọ by seven pẹ̀lú gbọ́láwọn bá máa ti débi ìyẹn tí ìbá ṣe pé bí gani máa ti kí asuban gbogbo gbà main halkọ inshallah al-karim by nine thirty àti rande up by that nine thirty inshallah al-karim àti abẹ̀rẹ̀ tirawa ní kíkà wọ́n bí eleven inshallah al-karim kí ọlọ́run ọba kọ́mọ́ṣáṣe ní rọrùn fún wa kọ́gbà ní iṣẹ́ rẹ̀ kọ́dẹ̀ fi ṣe sábàbí oríire fún aláyé bí àti gbangbajọ́ gbendel kiam tàbá wa ní observation contribution méjì mẹ́ta kó tó di pé a bẹ̀rẹ̀ àwọn questions wa naam adaka inshallah hada mujarrad tested and certified naam inshallah ẹ eh, no ṣẹ́rí tí a bá because bí breastfeeding rẹ̀ gan lára ìbáàdà ni tí èèyàn bá breastfeed ẹ̀ díẹ̀ ìwọ̀n tí èèmọ̀ bá tí èèyàn lè ṣe èèyàn agbẹ́dání èèyàn máa láti máa kọ́dùn lọ ẹ̀ lórí iná fúlàn bẹ́ẹ̀ náà ìwọ̀n bá tí èèyàn bá lè ṣe ìtọ́lọ́wọ́n fà Assalamu alaikum warahmatullah. Okay, I think question and answer segment now. So àwọn àdàbà ní questions. Ká ẹ mo number. mú nọ́mbà. Naam, ta ló máa bá wa mú nọ́mbà yìí o? Ta ló ẹ jọ ẹ jẹ́ ká lo nọ́mbà tiwọn ẹ jẹ́ ká lo nọ́mbà tiwọn. alaikum wa alaikum salaam wa rahmatulah. Um, mo fẹ́ bèrè pé in a situation téèyàn ní refrigerator èèyàn ní refrigerator lè fridge and other people ní access to fridge yẹn bóyá bí ìta ló máa ń wà so èèyàn kan wá gbé ẹmu sínú ẹ̀. ẹmu bẹ́ẹ̀ni ọtí. Hmm. bẹ́ẹ̀ni so èèyàn gbẹ́mu sínú ẹ̀ tó ẹni yẹn kèfèrí ni so kò ń ṣe téèyàn lè sọ fún pé à bóyá eléyìí ò dáa àbí eléyìí ò dáa ṣéyàn lè decide láti mú ẹmu yẹn kéèyàn dànù rárá èèyàn rárá èèyàn ní dànù èèyàn sọ fún ni wípé refrigerator mi ẹ ṣe tẹ́lẹ̀ mu pé ká má bínú with honour with respect pé àwọ̀ ní kò àyè kò sáàyè ìgbàláyè fún àti máa gbé ọtí sínú refrigerator mi àìtìjú rẹ̀ àìtìjú ẹ̀. Assalamu alaikum. Wa alaikum salaam. ó máa wá sí mọ́s wọ́n ní kó ní problem ìgbà míì kásìkò orun tó tó ó máa pèrún ó máa bọ́ sórí mímbà á bẹ̀rẹ̀ sí ní kírun ìgbà míì gan tó bá yẹ pé àsìkò ìṣá á kí túraká first túraká á kà sókè àwọn other túrakas yẹn á tún kà sókè àbí kó ka rákà mẹ kó ṣe rákà mẹ́ta kó dìde lórí kẹta kó dẹ̀ bọ́ta kó má ṣe wérewère so èmi ṣáà overhear wọn jọ kan tí wọ́n ṣáà ń jà wọ́n ṣáà ń sọ̀rọ̀ wọ́n ń búra wọn wọ́n á ní pé àpá àwọn máa fẹ́ gbalẹ̀ gbẹ̀yìngbẹ̀yìn ni pé ẹgbà làwọn máa fi lé wọ́n máa lè kúrò mọ́ṣáláṣí ni ó máa ń di ẹrù kiri ó ń da mọ́ṣáláṣí so mo á wò pé kí ni best solution déyàn lè fi handle sísì yẹn. best solution náà ni pé wọ́n kí wọ́n ṣe rúkìá fún kí wọ́n dẹ̀ medically kí wọ́n attend sí kí wọ́n ṣègbésẹ̀ láti attend sí ó pàtàkì because uh, a lè nínú mọ́ṣáláṣí ara wa náà ni tí ara wa bá nínú ẹ̀rọ ara wa bá dégbò àní gidanu a tìrìtì ẹ̀ náà ni àdánwò ló bá kọ́láwọn bá kó bá kó bá wò sàn kó mọ́dẹ̀ fìrú ẹ̀ kan ẹnì kọ̀ọ̀kan wa. Uh, wọ́n á ṣe àdúrà fún wọ́n á ṣe rúkìá fún wọ́n á dẹ̀ wá bí wọ́n á ṣe gbé lọ sí ọ̀dọ̀ àwọn psychiatrist láti fi attend sí. because wọ́n sọ pé àwọn ọmọ ibi tó ti wá àwọn ọmọ anybody ẹ̀ pé ṣé àwọn ṣì lè gbé lọ ṣe rúkìá náà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni because nígbà tó ti jẹ́ wípé mùsùlùmí ni òun àti mọ́bí tó ti wá náà tá a bá ti ra àwọn òbí ẹ̀ nítòsí àwọn mùsùlùmí tí wọ́n wà lára àwọn náà ní òbí ẹ̀ kọ́lá wọn bá kọ́ mọ́ ṣe àfún àṣà náà. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah. ẹ jọ̀ọ́ mo fẹ́ kí ṣàlàyé fún wa bí èèyàn ṣe máa kírun ní tára èèyàn bá yá. àyà ara ó pín sọ́nà ọ̀tọ̀ ṣé èèyàn ò lè dìde ni tí ò bá lè dìde gbogbo bó bá ṣe rọ̀ lọ́rùn ni kó ṣe ṣe tó bá jẹ́ kó lè jókòó ó bẹ́tà kó jókòó tí ò bá lè jókòó dáadáa kó fẹ̀yìntì tó bá fẹ̀yìntì ah, nígbà lẹ́yìn ìgbà tó bá ti ṣàlùwàlá tán tó ṣe tẹ̀pẹ́rẹ́tẹ̀lẹ̀ tó ṣe ìkọ́mọ tó ṣe tẹ̀pẹ́rẹ́tẹ̀lẹ̀ ìhram. Ah, tó bá ti ka ìwọ̀nba tí ọlọ́run bá ṣe nírọ̀rùn fún láti kà lẹ́yìn fatia á rọra tẹ̀ díẹ̀ fún roko a ṣe díkìrì tó yẹ kó ṣe ń bẹ̀ náà a tún rọra dìde ìgbà tó bá máa lọ fún ti sùjádà á tẹ̀ ju tèé tó tẹ̀ nígbà tó tẹ̀ ní zuku yẹn lọ bó bá pé díẹ̀ báyìí ló tẹ̀ fún roko tó bá máa lọ fún sùjádà á tẹ̀ dáadáa jù bẹ́ẹ̀ lọ láti ṣe ìwọ̀nba tó ṣe meanwhile kọ́ máa fi yẹn náà tún ṣàdúà kọ́ náà ó mú ìlera wá ní kíákíá àyà ara báwa ṣe mọ̀ sí nínú ẹ̀sìn Islam àfọ̀mọ́ni fún mùsùlùmí tí ó bá di pé ó fẹ́ rẹra àfọ̀mọ́ni ló fi jẹ́ pé nígbà tí èèyàn bá ní àlàáfíà dáadáa wọ́n fẹ́ kí èèyàn fi ṣe tọ́lọ́wọ́n ọba ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam sọ pé tí àyà ara bá wá ń ṣẹlẹ̀ báyìí àwọn màláíkà sọ fún ọba adẹ́dà wípé o ti di ẹrú ẹ̀ mọ́lẹ̀ o Allah subhanahu wa ta'ala sọ pé bẹ́ẹ̀ ni mo mọ̀ ìdí tí wọ́n fi ń béèrè ni wípé tọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn tó ń ṣe nígbà tí ara fi yá kò ní ṣe máa ń sìn kí ni káwọn ṣe ọlọ́wọ́ sọ pé kí wọ́n máa kọ́ ládàá iṣẹ́ tó ń ṣe dáadáa láti ìpìlẹ̀ yẹn náà kó tó di pò rẹ̀ kí wọ́n máa kọ́ fún un títí tára rẹ̀ ó fi ya so tó bá bẹ́ẹ̀d lọ sí sùjádà ju ti rùkú lọ díẹ̀ àtúngbéra tó bá kú bó ṣe máa ṣe nù tó fi máa parí rẹ̀ ní bó bá ṣe rọ̀ lọ́rùn ó wá tún lè ṣẹlẹ̀ ńgbà míì àti ìjókòó gan kò rọrùn ó máa wà ní dùbúlẹ̀ tó bá wà ní dùbúlẹ̀ tó bá ti lóye tó bá yẹ kó lè gbé nínú ọwọ́ kó gbé báyìí kó fi lè ṣe ìdúró àti kíra rẹ̀ kó máa kà kó fi lè ṣe rúkú kó fi lè ṣe sùjádà títí tí tá a fi parí irun rẹ̀ tíyẹn gan náà ọba ṣe ṣe ara ṣe move pàápàá kó máa fòye kí lópin ìgbà tí òní báyìí wà lára a máa kí nínú òye rẹ̀ kọ́lá wọn bá kó máa sọ wá mọ́lẹ̀ sàmàlíkùn. wàlúkùn sàlám. ẹ jọ kwẹsàn tèmi ni pé téèyàn bá mùsùlùmí táyé pé ìgbà Christmas ló mọ ra gift tó bá máa fáwọn kọ́sítọ́mà ẹ̀ téèyàn wá ti wá sọ fún pé tó bá di ìgbàléyàwó ìgbà ìtùnú àwẹ̀ pé kó máa kúkú ṣe yẹn tí ò gbọ́ ṣé tí ìyẹn bá fún yàn ní gift ṣé yàn lè gbà. èèyàn àgbà èèyàn á ṣe ṣèyàn á give us torí àwọn tá à ń bá ń gbé tí wọ́n bá jẹ́ àwọn ìṣe mùsùlùmí bíi christians ìbágbé wa pẹ̀lú wọn ọ gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú muamala tí ò ní mú kọ́nu kọ́họ tí ó fi dìkùn sínú táàfin ní lè rí wọn bá ṣe àwọn nǹkan mi wà gbọ́dọ̀ jẹ́ kó dá lérí yẹn tó bá wò pé rárá tòun ní àsìkò tòun ní àsìkò tòun dẹ̀ lè fún yín ní nǹkan ni ok èèyàn á gbà. Uh, ó kàn ní bẹ́ẹ̀ ó ṣiṣẹ́ ni ó lè má jẹ ní tẹ́ ó jẹ láti fi bá àwọn aṣọ dún wọn bẹ̀ tó bá yẹ pé nǹkan halal ni you know tó lè yẹ pé wọ́n pa nítorí tí ọba adéda Allah subhanahu wa ta'ala bọ̀ nínú occasion yẹn ni àwọn afáàkàn ní kí wọ́n jẹ tó bá yẹ pé wọ́n pálọ̀ kọ́ ọlọ́wọ́n ọba ṣùgbọ́n tó bá yẹ pé.